بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وآله وأصحابه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته ملك يوانا منصوبات الأسماء أمور قتي من بنسبة وبركاته المستثنى و المستثنى أجفوا على قلبي قال جاء القوم ilá sàdá èyí tó bá jẹ́ mọ́jàbù mọ́jàbù ni a pè ní mọ́sùbàtì a pè ní mọ́sùbàtì. Aleykum salaam tó lọ. Mùsùlùmí yẹn wọ́n máa gba Násùbà. Ibi tá a dé lónìí, àwọn ni. هنا هو الاستثناء هون ما عدا ما خلا أو مطبعت لا هون ما عندها نسبة قال المؤلف من ترى منحط العراب لأبي محمد القاسم الحريري البصري أني أمي وعندكم مستثنية فيما عدا أو ما خلا أو ليس فانصب أبدا وإن تكون تكون مستثنية فأضافة سيادان بما عدا pẹ̀lú mọ́ àdá àfẹ́lò ilá mọ́ àdá la fẹ́ wí. أو ما خلا عليكم السلام ورحمة الله وبركاته أو ما خلا عليكم السلام أبا فعل ما خلا أو ليس أبا فعل ليس ọ̀sẹ̀láìsà náà lè jẹ́ ìsìsìnà ó di é mọ̀ àádá alaikum assalamu wa rahmatullahi wa barakatuh mọ̀ àádá mọ̀ kálá láìsà gbogbo àdá tó lè ìsìsìnà ni wọ́n oní fáǹsì bí abadan fún nẹ́sìbà láéláé àwọn afẹ́ má pẹ̀rẹ̀ rẹ̀ wá alaikum assalamu wa rahmatullahi wa barakatuh ọ̀nìtẹ̀kùnú jà ó máa àdá muhammadu wa máa kàlá amúran wọ̀lá isa ahmada. ọ̀nìtẹ̀kùnú jà ó máa àdá jà ó ọ̀nì jà wọ́n dé. àpéjá àwọn olùjà ó مبني على الضم في محل هذا مبني على الضم الاتصال به واو الجماعة هذا واو الجماعة جفاعل جاءوا مودي àwa ní má àdá muhammadan má àdá yẹn ọjọ́ àdá tó lè sèfì náà gbàdúrà báyìí muhammadan yẹn jẹ́ mustafna ẹ pè ní mansub wa alamatu nasbihi alfatha gbogbo wọn dé má àdá muhammadan yàtọ̀ sí muhammad àti wàá tó kọ́ ọmọ kàlá amúrọ̀ sí amúrù ẹtùrí bẹ́ẹ̀ ọfìn ìpẹlẹ ló pé já ó mọ́kànlá amúrọ ẹtùrí bẹ́ẹ̀ wọ́n dé àtọ̀sí amúrò àdáàtò six náà ni mọ́kànlá mi náà jẹ́ so amúrọ jẹ́ kí ni mustafna mansoub àbí ó tún lè sọ pé já ó láìsà ahmada ẹtùrí já ó láìsà ahmada gbogbo wọn dé ṣùgbọ́n kò sí ahmed mbẹ yàtọ̀ sí ahmed. láìsà eléyìí àdáàtò sísun náà lẹ́kọ̀ọ́ ẹ̀mí pé ń lé láìsà èkejì àwọn àǹtí kánà ọ̀bọ̀n tí bẹ́ẹ̀ sọ báàrin àṣírí mi. Ah ṣùgbọ́n tẹ bá wí bẹ́ẹ̀ tẹ pé láìsàn yẹn tóun jẹ́ làbárí tọ̀ àwọn tó mú bẹ́ẹ̀ tọ́lá padà mẹ́nu báwọn tó bá yá àpé láìsà wọ́n wà nù àkọwàtò kánà àbẹ́fọ́ láìsà wọ́n wà nù àkọwàtò kánà. Uh, uh. ọ̀ èmi dé ẹ̀yìn kankan tí a kàn wá ní wa ní àwọn ẹ̀mọ́ ẹ̀rìn pé àwọn ni pé àwọn mọ́kànlá mọ́ àdáni tí ọba sí mọ́ níbẹ̀ ara fi jáde lẹ́pẹ́ ààrẹ ti gẹ̀ẹ́tì ẹ̀rọ afẹ́fẹ́ já alqawmu kàlá zaidin lẹ́wì á fi járe lẹ́fù ni ọ wà. bẹ́ẹ̀ ni haṣa èyí tẹ̀ fi mọ́sùn rárá ìjà sọ wípé jáwó haṣa zaidan àwọn tí yín ní méjì ìmọ̀ òfin ẹ̀fẹ́ háṣá yìí ẹgbẹ́ ò háṣá òun nìkan ó lè gbàjáre ó lè gbà nẹ́sìbà láìsí mọ́ níbẹ̀ bẹ̀tẹ̀ àwọn mọ́ àdá àti mọ́ kàlá tóun bá jẹ́ mọ́ kàlá mọ́ àdá ní tó tẹ̀lé wọn gbà kíní o ní ọgbà nẹ́sìbà ìmọ̀ tí ọba sí mọ́ níbẹ̀rẹ̀ rẹ̀ járe lẹ́fún ọ̀dẹ̀ túmọ̀ ọkọ má túmọ̀ abẹ kò ṣe pé kò ní túmọ̀ kìlọ̀ kọ rẹ̀ kò ní túmọ̀ state náà ọmọ túmọ̀ rẹ̀ náà tó ti yẹ ṣùgbọ́n túmọ̀ kàlá àti mọ́ àdáyẹn ẹ máa pọ̀ wọ́n ní fíìlì mọ́ yẹn jẹ́ nẹ́fíù àbẹ́ kan mọ́ nẹ́fíà kàlá yẹn jẹ́ fíìlì máa ń bẹ́ẹ̀ mabniyu ala al-fath al-muqaddar. على الألف منع من ظهورها التعذر أبقى ما عدا ما خلا ف... ṣùgbọ́n tí ọba ti sí mọ́ níbẹ̀rẹ̀ rẹ̀ jàmá kí ni mo ní ọ̀tẹ̀lé o járe máa rọ̀ pé já al-qawmu àdá záyédín kàlá záyédín láti rí nìyẹn. ṣáà ti gbọ́ mi díẹ̀ àdá záyédín kọ̀ọ̀lá zaidin ìmọ̀ tí mọ́ bá wà ń bẹ̀rẹ̀ rẹ̀ àti sọ́ di fíìlì nìyẹn hmm. tí mọ́ yẹn máa jẹ́ nẹ́fìyà kọ̀ọ̀lá yẹn máa jẹ́ fíìlì mọ́ọ̀gù gbogbo òjò dé yàtọ̀ sí zaid وغير إن جئت بها مستثنية جرت على الإضافة المستولية orí wọ gẹ́rù gẹ́rù nínú àdátùn ìsìnkú lòun náà wá yàtọ̀ sí ṣùgbọ́n gẹ́rù òun náà máa ń ṣe dọ́fà ń tẹ̀ ní wọ gẹ́rù gẹ́rù inji tàbí ha mustasniya tó o bá mú wá tó fẹ́ fi sàdáyàn sí jarati alali idọfati almustauliya yóò wà ní idọfa ọfíìsì mudọfa mudọfi lẹ́yìn ni ọ hmm. wà ní wọn rọ òun ha yàtọ̀ mọ fèrè àyọrọ bí ha. مثل إلا حين يستثنى بها Ẹ̀rẹ̀ ọ̀rọ̀ òhá, ẹ̀rọ àti bẹ́m̀bì gáírù ni. Ìrọ̀ ọ̀dájọ́ níbi ìrọ̀ ọ̀bọ̀rẹ̀ láti ní bí orúkọ ló pè. nísìlò ismi ilá bí orúkọ tó bá tẹ̀lé ilá ẹ̀wòrò yìí ta sọ wípé já al-qawmu ilá zaida tẹ̀pẹ́ zaida ló tẹ̀lé ilá ẹ máa farabalẹ̀ gbọ́ mi dáadáa o ẹ̀pẹ́ zaida àwọn ló tẹ̀lé ilá rọ́ọ̀ bẹ́ẹ̀ bí gáírù ni fati àti mbẹ lórí dáàrí ló gbèsè bí rọ yẹn àwọn àṣọ pé já àlìkọ́mù gáírọ̀ zaidin àwọn kò fìsì tọ́fà ẹgbọ́n lẹ́ẹ̀kan sí ó ní ra àti mbẹ́mbẹ́ ọ́ dájọ́ níbi ìrọ́pù rẹ̀ bí orúkọ ilá orúkọ ilá hìnà yustathna biha tábà fi ilá sí yustathna máa sọ pé já alqawmu illa zaida ẹ ti rí mo ṣe wí tọ́wá jẹ́ gẹ́rù láfẹ́ wí kí ni mo láṣọ já alqawmu ghayra zaidin fati àti mẹ́mbi dání àgbèsí bìírà àwọn aṣẹ́fìsì lọ́fà lọ́yìn ajé tún wílẹ̀ kan sí ó ní ra ti ra á dájọ́ nínú ìrọ́bù rẹ̀ mísílà ìsinmi ilá bí orúkọ tó tẹ̀lé ilá hìnà yustafna biha tá a bá fi ṣe istisna tá a bá fi ṣe istisna. eré ìlàṣẹ̀rẹ̀ kan àwa ni já alqawmu illa sa'ada ọba fẹ́ wí gáírù ọ̀gàdọ̀ pé já ẹlẹ́kọ̀ ọ̀mú gáírù sáàdì ọba ti gáàdì rẹ̀. bẹ́ẹ̀ náà lèyí tó bá jẹ́ alálẹ̀ ìbùdá àlìkàrà ìtàwé fún alẹ́ níjọ́ ni. ṣé ọ̀pá bí irú ìdájọ́ pé mọ́lmọ́fárú ẹ̀làlì kárọ́mọ́ tẹ́tìrì tàbí kàtẹ́lẹ̀ mọ́lmọ́fárú ẹ̀làlì kárọ́mọ́ níbi tá a fi ńlá sí yẹn tá a wá fẹ́ jẹ́ rúbò láti ní mọ́lmọ́fárú kíláàsì. ẹ́ẹ́ ẹ́ẹ́ àjá gbígbà ẹ̀gbọ́n tí ń wúyẹ́. mo sọ pé ra yẹn ìrọ́bù tá a bá fún ismọ̀ ẹ̀la òun láfúnra yẹn eléyìí nígbà tá a kọ́ wa lẹ́ẹ̀kan ní mọ́límọ́fárú ẹ̀lálékárọ́mú mímdùmọ́mú ẹ̀tọ́ à ń ṣe fẹ́ràn àwọn kan dábẹ́ ẹ̀ ń ṣe yìí nítorí ọlọ́run bó láti wá wí mọ́límọ́fárú gáríkìláwì ẹ wí. ṣe ẹ̀gbọ́n ohun tí ń wí yé ni jàmáà yìí torí ọlọ́run níbi ẹ̀kọ́ yín gan ìmọ̀ọ́mọ́ àláyé wọn máa dánwò tó wá wálé ayé báyìí tẹ wá káyọ wá kọ yín nìkan ẹ̀sìn mímọ́ wọ́n sọ pé ìrọ́bù ra yẹn ìrọ́bù ti bá ń bẹ́ mi orúkọ tó tẹ̀lé ilá tó bá jẹ́ dómọ̀ ni dómọ̀ lẹ́fọ̀n ra yẹn ọba jẹ́ fatia ni ntọ́tẹ̀lẹ̀ ilá fatia lẹ́fọ̀ra yẹn wọ́n dẹ̀ ti fún yín lápẹẹrẹ já alikọ́ọ̀mù ilá sáádá tá a sọ pé já alikọ́ọ̀mù gáírọ̀ sáájì tó ìyẹn tó jẹ́ ìsìnkú náà nìyẹn èyí tó wá jẹ́ àlè ẹ̀bẹ̀dáàlì bí sọ pé mọ́lì ilá lè kò sí ohun tí ń jẹ́ fáàrí ju ọrẹ lọ ibi tá a wá ṣe ńlá yẹn tá a bá wí gáírù bó o láṣẹ wí ọyọ ìwé àwọn ọmọ fáwọ kàrà rẹ mọlmọfáwọ gáírù lè kára mi mọlmọfáwọ àzọ pé gáírù òun tún ṣe dọfà ni nítorí pé wà nù àlàsùmá àlùmọdọfà. الأسماء المضافة تعبت ويباي مضاف إليه نتالي ó tọ́ hmm. àyè pé fatia ni là ń retí bẹ́ẹ̀ kí n sọ pé má dọ̀rọ̀ bùtù ẹ̀la ẹ̀la kìíní o ẹ̀la rọ̀ síbà má dọ̀rọ̀ bùtù ilá rọ̀ṣídà ní ìlú ẹnì kankan jẹni tó fèèlì lọ ní ìlú ẹnì kankan jẹni tó fèèlì lọ abáfẹ́fẹ́ gáírù kíláwì máa ń dọ̀rọ̀ bùtù ọ̀yá mo fẹ́ lo gáírù mẹ́. gáírù rọ̀ṣídì máa ń dọ̀rọ̀ bùtù ọ̀gáírù rọ̀ṣídì so orúkọ tí bá máa ń tẹ̀lé ńlá tó bá jẹ́ rúfà lọ́gbà rúfà yẹn náà ni ara ni máa gbà tó bá dẹ̀ gba nẹ́sìbà nẹ́sìbà ni ara yẹn náà máa gbà so bí irú eléyìí ta tó sọ yìí pé hal hal illa al-iraq. مغنى هل إلا العراق مغنى أي أبو العافية هتعرف في جابه سبا هل غير الدم اللهم مع الصعيد ينو دي باين تري الله من هل إلا العراق مغنى هل إلا العراق مغنى طبعا في كاروسي في إلا يا كلاوي يا كاكيو دالان في كاروني كان هل مغنى كادا دا جماعة يتموية جو هل الله ó ní tí ọbọ̀rọ̀ ìsìnkú náà pẹ̀lú gáírò ṣe rí nìyẹn ó fi hàn pé tá bá sọ pé la ilaha illallahu la ilaha illallahu bó tá a bá fi gáírò sí tẹ̀mí kíláàrẹ̀ a ní ewì gbogbo láìláà dáadáa. la ilaha ghayrullah wọ́n ní báàbù lá alẹ́ tí iná fi lè jẹun báàbù lá alẹ́ tí iná fi lè jẹun ẹnu ọ̀nà ẹ̀lá èyí tó fẹ́ kọ̀ fún gbogbo ìran nǹkan gbogbo ọ̀ràn yẹn kò sí hmm, gbogbo ọ̀ràn ìkíní pátá òun ni ò sí lórílẹ̀ yẹn náà náà àwọn mọ̀nsùn bá وانصم بلا إن فيك لا نكرا كقولهم لا شك فيما ذكرا وانصم بلا كقولهم لا شك فيما ذكرا أو في أي أجاكو kí la fẹ́ pè ọ́ ṣòrótò ẹja sọ pé ṣòrótò ṣòrótò nẹ́sìbìlísmì àlèmọ̀ǹfì yìí bìlá. شروط nẹ́sùbìlì ìsìnmí àlìmọ̀nfíjì bìlá májẹ̀mú tí orúkọ tí a fún nẹ́fúyù pẹ̀lú ńlá tí ó fi gba nẹ́sùbà wahid an yakuna nakratan ó gbọ́dọ̀

fún ní nẹ́sùbà pẹ̀lú lá ìnà yìí lá tó fẹ́ kọ̀ fún rẹ̀ nǹkan kó la nẹ́kẹ̀rà ẹ̀sùn kọ̀ọ̀kan ni ọlọ́run ọba ń sànú yín ẹ mọ òfin téèyàn máa ń lò níwájú olùkọ́ mo bá sọ̀rọ̀ ọ̀kẹ́ ẹ̀kọ̀ọ̀kan mo bá tó ti fẹ́ máa ṣàlàyé ó ti sọ́ọ̀pù nǹkan tó ń kọ́ wọ́n ń sì bìlá fún nẹ́sùbà pẹ̀lú lá fún ní násìbà pẹ̀lú lá fi nàfìyí láàtọ́ fẹ́ kọ̀ fún nǹkan kí ló fún násìbà o kó là nẹ́kìrà gbogbo orúkọ tó bá ti jẹ́ nẹ́kìrà tí ọ̀la lè fọ̀ọ́lá kàkọ́ ò lè hìm bí ọ̀rọ̀ wọn àti láṣàkà fi máa zákàrọ̀ kò sí iyèméjì níbi wọn tó sọ yẹn láṣàkà fi máa zákàrọ̀ kò sí iyèméjì níbi wọn tó sọ ṣàkómẹ́ gbogbo iye méjì lálé dànù ẹ̀dùkẹ́sì bẹ́ẹ̀ sọ ẹ rí i pé gbogbo àjẹmú ta wí ó pé àkọ́kọ́ náà nẹ́kà ní ṣàkì ẹ̀dùkẹ́ bẹ́ẹ̀ ó tún á dàpọ̀ mọ́ lá lẹ́sẹ̀kẹsẹ̀ nítorí fàtà fi fún nẹ́sìlá ni là ṣàkà kò sí èméjì tí máa dàkà ọ níbi ohun tó ṣe kí ni ọ tó sọ yẹn. Mm-hmm láàyàn pé ní kìnnà láàmùlẹ́jìns lá lè náfi jìns bẹ́ẹ̀ sì pé ní àwọn ọmọ aláṣùkùn ṣàkà yẹn ismọ̀lá mansub àbí wọn alámọ̀tò náà sì bí hí alfàtà tàbá wò dáadáa á rí i pé kò sí ohun tí ń tún ju mútàdá àti làbárì lọ àbẹ́yìn ọmọ bẹ́ẹ̀ ohun tí ń tún nìyẹn láṣàkà kò sí iyèméjì iyèméjì bíi kí ni. sọ níbi ohun tẹ́nìyẹn sọ sọ sọ̀kọ̀ sí ohun tí tí ń tójú mú kára àti làbárè lọ ṣùgbọ́n àwọn àwọn basiri yóò àwọn nífẹ̀ẹ́ rí ismu láì mọ̀bùnú àlàlùfàtì ní ọmọ abẹ́ wọn tún ní ọkẹ mọ̀nsúùbù náà ni àwọn tó bá jẹ́ kínní mọ̀rákàbù lélẹ̀ ni àwọn kan tata ṣára àwọn èèyàn nìkan ni wọn ní ra àárọ̀ ibà fi ìhì tọ́wà náà lọ́kọ̀ àníyàn ذلك الكتاب لا ريب فيه kò sí èméjì ń bẹ tó wọn á tún máa fi ṣèdọ́fà gan bí ká sọ wípé lásán hibà bírin mamukot lásán hibà bírin mamukot kò sẹ́ni tí ń ṣe dáadáa tá a la ìfì rẹ̀ ẹni àpọ́nlé ní ọ̀mà jẹ́ so alimuhim ń ta káfẹ́ sọ fún wa ni pé láàyàn ọ sọ pé láà lè náà fi lè jẹun mọ̀bùnú yọ alákìnrin alasoko ṣáàkà yẹn ń jẹ́ kí n ràn ismola mansub abẹ́ ẹ̀rí pé mansub ni àfọn ah. ah. ní nesba hmm. èyí tí mo wí yẹn sì wà ń bẹ eh, kí lórúkọ rẹ̀ ń jẹ́ àwọn bàṣìrì yìí. àwọn ní mọ̀bùnú àlàlùfàtì ni tí láàyàn dàpọ̀ mọ́ ohun tẹ́ dàpọ̀ <laughs> ẹni pé wàhálà lélẹ̀ yẹn àwọn ní mọ̀bùnú àlàlùfàtì ni àlà lọ́dọ̀ tiwọn mọ́kà ẹ pé mọ̀nsúbù kárọ̀ nà lọ mọ̀nsúbù ìsùnmùlá fíìmù zakara gbogbo ọ̀rọ̀ ni ń jẹ́ làbárí fún tó bẹ́ẹ̀ náà ní ká sọ pé láàṣọ ìbàbí rìn mọ́mú kò tó ọ̀sẹ́ni tó jẹ́ ní retí á láì fi rẹ̀ ọwọ́ sọ pé wàá ń bá dá bàyìí náà hù mà mọ̀ọ́tárì tó ń fàrfà ọkọ̀ lálẹ́ àbíká mọ́bọ̀rì tó ń. Hmm. ó ní wàá ń bàdà bẹ̀yìn náà fún wa mọ̀ọ́kẹ́rì tó ń tó bá rí là tó wàá wí orúkọ rẹ̀ direct ẹ̀fọ́ àṣọ májẹ̀mú tó fi gba nẹ́sùpà fún wa pé ọ gbọ́dọ̀ tẹ̀lé lá ṣùgbọ́n rí lá kíní kan wá ti kọ́kọ́ wọ̀ láàrin ẹ̀ tó wí orúkọ ni fárùfà fún nírọ́fún wọn kò kọ sọjáde rẹ nù pé ńlá lé àbí kàmọ̀bọ̀gìdù kò sẹ́ni tí ń kórìíra bàbá rẹ̀ sẹ́wọ̀n sí gbàdá wí látán lè àbí ìkàbọ̀ sí láàrin ah, kò tí ì yẹ yín rárá ó yẹ pé ta bá tó ta sọ pé lámọ̀bọ̀gìdọ̀ láàrin lè àbí ìkà ṣùgbọ́n gbà tí kìnnìkà ti kó sáàrin láàyàn wọ́n ń pè ní àìsírọ́ọ̀d nǹkan kan ti kọjú ó fọ́ àlòfù ó fún rúfà ó pè ní mọ̀tàdà mọ̀tàdà mọ̀ àkà abẹ́rẹ́ ti jẹ́ tirẹ̀ mọ̀tàdà mọ̀ àkà rò ní tòótọ́ kò sí fún bàbá rẹ̀ náà bọ̀ wẹ̀ dùn ọ̀sẹ́ni tí ó kọrin tí ń kó nira mọ́bùgídì yẹn ni mọ̀tàdà mọ̀ àkà nínú nǹkan tí mọ̀tàdà sì lè fi kẹ́yìn náà nìyá rí òun ni kò gba nẹ́kà ọba ti kẹ́yìn ọgbà nẹ́kà láti dárí sẹ́yìn dùn náà bẹ́ẹ̀ kọ́. wọ̀kú lẹ́ẹ̀lì ẹbí kẹmọ̀bọ̀gídù ha kọ́rídà yẹn ó sì pè wá ju kẹ máa ka ìrọ́bù rẹrẹ lọ láti gbọ́ mi kẹ ha òfin yẹn pé tẹ bá ti rí lá orúkọ tẹ̀lé dàrẹ́ yóò gba wọ́sẹ̀lẹ̀ lókè tí nǹkan kan bá lá láàrin gbà bísímù gbà nínú àwọn nǹkan tí ó tún gba rọ́fùn tún ni ó ní wọ́n fáyìn ra kára ríta nà àtàwọn sí bí àwògá yèrè lé ẹ̀rọ bà fi he tó sì bí. ó ní wọ́n fà fún onírọ́fà ìdá kàrá ríta nà àtàwọn sí bí tó o bá rí ṣe repetition ńlá yẹn o ṣe repetition o ṣe la hawla la fẹrẹ wà la quwwata náà tán tó o bá pààrà ìròyìn wọn sì bí fún ní nasiba àwògá yèrè ẹ̀rọ bàfihì tó sì di àbí kò sì sí lálàbùlà gbọ́rọ̀ mi yé rárá àbí kò ṣe ní àlàmbùlà kọ́kàn gba nẹ́sà kọ́kàn gba rúfíà kò ní lá haúlà wà láàkú wátù. sẹ́ni mẹ́mẹ́ wọn àrùfà fún nírọ́ fún ìdá kàrà àrùtà náà ẹ̀kan tó bá pààrà ìròyìn rẹ̀ wọn síbi wọn tún lè fún nẹ́sà kan wọn bá ń ṣe rẹpitíṣàn wọn fẹ́ kọ́ lè sọ pé lá haúlù mọ̀láàkù wátú wọ́n tó sọ pé láháúlà mọ̀láàkù wátà. àwòrán yìí rí ẹ̀rọ ọba àbí kò sì ṣe ní aláyípadà ọkàjẹ́ láháúlà kékeré jẹ́ mọ̀láàkù wátú. tí ìhì tó sì bì wàá kọ̀ rẹ̀ tí yíyó torí orí gbé gbogbo lóga yẹn lọ́wọ́ sẹ́ẹ̀dùn gbọ́n mi àfáà wa fẹ́ má pẹ̀lú wa fún wa ó ní tẹkúnú la bẹ̀yìn wàlà hìlálù fìhí wàlà àìbọn wàlà ìhlálù. wọ́n lọ lè sọ báyìí pé lábẹ́yọ̀ kò sí kátàkárà wàlá hìlálù kò sọ́rí ayọ̀ yọ̀gbẹ́ dàlùkẹ́ àmọ̀ fíìhì wàlá àìbùn kò sálébù wàlá ìhlàlò kò sì sábùjẹkù. wọ́n ní wọ́n rọ́fọ́rùn fi ń sàní wọ́n fàtí ìhùlẹ̀ awálé wọ́n di jáza wálé àkọsù kàzáká fáfọ́ àlé. Thank you. ó ní wọn rọfọ òun fi sáni kọfẹlẹ kejì ń rúfọ à ọfàtìhùlẹ awuwálé kọsọpẹlá báyé à wọlá síláàlù sẹńgbọn mi díẹ̀ díẹ̀ kọdíjáàzà ọlẹtọ wàlẹ àkísù kó tó wá sí ní òdì kejì opposite kọsọpẹlá báyé ọwọlá síláàlà sẹńfọkàn bá mi lọ díẹ̀ díẹ̀ kàzáàkà fàfàálì ìyẹn náà ò lè ṣe ó correct ṣẹ́ni pé méjì mo ti mú wáyé ẹgbẹ́ ọlẹ́ẹ̀kan sí wọ́n rọ́fọ̀ ọ̀fíìsà ní fífún ẹlẹ́ẹ̀kejì ní rọ́fọ̀ ọ̀fàtúhólẹ̀ àwálé kéèyàn sì fún alákọ̀ọ́kọ́ ń fàtíà ọdíjáza ọlẹ́tọ̀ bí àpẹẹrẹ kíni o lá báyé à wọ́lá sì láálù ó ní wọ́lá àkùsù kàzáàkà fàfàálì àtòdìjẹ rẹ̀ náà sì sún lẹ́tọ̀ ṣe bẹ́ẹ̀ ọyọ ìjà sí òun náà lábáyéhùn wọ̀lá sí làálà tẹ̀sí bẹ́ẹ̀ wà ń tàṣà fáńsìbíhùnà jẹ́míà wọ̀lá kàkà rọ́dàn wọ̀lá àtàkùrí à. wà ń ó ní wọn yín tẹ̀sà tó bá dẹ̀ wù ẹ́ fáǹsì gbọ́mọ fún méjèèjì nẹ́sùbà ọ̀rọ̀ pé lábẹ́ àwọ̀lá ìlàálà wọ̀lá tẹ́kà fọ́rọ́ dán má payá ẹni tí ó dọ́rọ̀ padà sí ọ lẹ́nu wọ̀lá tẹ̀kẹ̀rẹ́ má sì payá àbáwí kẹ̀kẹ́ fẹ́mi tó bọ̀ pé ọ̀jẹ̀ gínáwó kẹ̀kẹ́. Fẹ́ẹ̀dì gbọ́n náà kò sí jìnnáwó kankan tó jẹ tó jẹ jìnnáwó pẹ hmm. èmi mẹ́lọ parí ọ̀jọ̀ jìnnáwó òun ni wọ́n fi sọ wípé ẹ̀yà ni. tí májẹ̀mú nẹ́sùbà bá ti parí ta sọ pé a fi fún nǹkan nẹ́sùbà ẹ má gbàgbé májẹ̀mú méjì tí mo wí àkọ́kọ́ nẹ́kra ìkejì ọ̀dà pọ̀mọ́lá sẹ́ńgbọ́mi ọwọ́ àti repetition rẹ̀ lẹ́yìn akù bí gbólóhùn la haúlá wọ̀là kú wàtá ìlà bìlà gbogbo ohun tẹ́lẹ̀ tá a dọ́gbọ́n wí yẹn ó wulẹ̀ jẹ́ mẹ́ta ní mẹ́rin lọ́jẹ́ màá yàn mẹ́rin rẹ̀ fún yín sùn. èèyàn lè fún méjèèjì nírọ́ fún tí ó wàá dú àwọn lẹ́rí tá a fà ṣe ń bí báyìí ó fún méjèèjì nírọ́ fún yóò dùn. láhàólónà alákọ̀ọ́kọ́ nìyẹn mo fẹ́ kẹ́kọ́ sínú ìwé yín bẹ́ẹ̀ o lóga mẹ́rin òun ló gbajúmọ̀ nípa rẹ̀ láhàólónà wàlákùwàtọ́nà illa بالله. ẹ ti ṣe tọ ìkejì kéèyàn fún méjèèjì ní násídà lórí pé láàyàn ó ṣiṣẹ́ báwa sọ pé láháólà ní ìwé tẹnuwé nù bí wọn láháólà wọlá wátà ilà bìlà lóga kejì nìyẹn lórí pé láàyàn ṣiṣẹ́ tàkọ́kọ́ kò ṣiṣẹ́ tó di làbí ń ṣe láha olóńtàwí. ìkẹta òun ni ká sọ wípé láhaúlà wọ̀lá kù wátù ìlà bìlà lóga kẹta nìyẹn ọ̀kan ṣiṣẹ́ ẹlẹ́ẹ̀kejì ò ṣiṣẹ́ lóga kẹrin òun ni láháólù wọ̀láàkù wátà gbogbo mẹ́rẹ̀ẹ̀rin nìyẹn. ọyẹ ká alákọ̀ọ́kọ́ kí alákọ̀ọ́kọ́. ọyẹ ẹlẹ́kẹ̀ẹ́ta. ìkẹrin kọ́. tóo. Ah. mọ́lọ́gà hmm, ìjẹ̀gbọ̀n kan tó wá wà ó tó fi pé márùn ìjẹ̀gbọ̀n ẹlógà gbá lòun tẹ̀ sọ àwọn ni láhàó láhàó lánà láhàó lánà abẹ́ ń bọ̀ jẹ́ fatihul awwal wọn sọ sani láhàúlà lásán wọn á sọ pé wà láhùwàtà má láhàúlà wà láhùwàtà má illa billah ṣùgbọ́n mẹ́rin tàkọ́kọ́ yẹn ló gbajúmọ̀ tẹ̀lé ìtàn wí láhàúlù ni òun ni pé láàyàn òṣìṣẹ́ tó di yé tó bá di láháúlà gẹ́gẹ́ bí ohun tẹ́yìn kọ́ ẹ̀rí fún un ló ṣiṣẹ́ ọ báwo lè ṣe rí nìyí sonaki fòhùnà wọ نواصل غدا إن شاء الله تعالى سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت استغفرك وأتوب إليك